ògo mà ní forúkọ bàbá mi ìyìn ọlá mo ní ògo ní forúkọ rẹ ayérayé nínú ayérayé bàbá nínú àwọn ọ̀run ọlọ́run tó dá ayé tó dá ọ̀run tẹnikẹ́ni ò dá mo ní ìyìn ọlá o paríparí ọlá porogodo ògo ògo mà ní forúkọ rẹ ọlọ́lá jùlọ ológo jùlọ ẹlẹ́wà jùlọ onímọ̀ jùlọ bàbá mi tó mọ ohun gbogbo nínú ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo mo ní ìyìn ọlá o ògo ògo ògo mọ̀ ní forúkọ bàbá mi kábíyèsí ìyìn ọlá àti ògo fún orúkọ ti ẹnìkan nítorí pé ìwọ ló mọ ohun gbogbo nínú ohun gbogbo ìwọ ló lè ṣe ohun gbogbo ìwọ ló wà níbi gbogbo nígbà gbogbo bó ti wà pẹ̀lú àwa níbí o wà pẹ̀lú wọn lámọ́ríkà o wà pẹ̀lú wọn ní London o wà pẹ̀lú wọn ní Jámánì ah Ọlọ́run èèyàn hey, hey, gbogbo wa sì ń ké pè ọ́ o sì ń dá wa lóhùn ní ojú kan náà nígbà kan náà àwa màrídìí lórúkọ rẹ̀ ń jẹ́ òun ló jẹ́ káwa máa júbà rẹ̀ lórí ètò lóòrè èní tá à ń pé iyìn ọlá àti ògo fún orúkọ rẹ̀ gbogbo yìí ṣe ti darapọ̀ mọ́ wa lórí ètò lóòrè èní ẹ jájọ máa gbé e fún Elédùmarè kájọ máa yìn lógun torí pé òun nìkan náà ni gbogbo ìyìn àti ọlá àti ògo ló tọ́ sí kí máa fi yẹn náà kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá ti yín lọ́jọ́ ti tèmi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ aya Olúwaṣeun Ọláfúnmi aláṣàkẹ́ ti yín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ lẹ́rẹ́ tí wọn kó tá a bá ti dé sórí ètò ìjíròrò òwúrọ̀ báyìí èmi àti èkejì mi náà làjọ máa ń dé pẹ̀lú àwọn àlejò wa jàǹkọ̀ jàǹkọ̀ àwọn onímọ̀ àwọn gbajúgbajà àwọn tó jẹ́ pé wọ́n ń fi ara wọn ṣe nǹkan pàtàkì láwùjọ àwọn náà làjọ máa ń dé sórí ètò ṣe torí àlejò wa tèmi náà àjọdé ni ṣùgbọ́n kẹ́ẹ̀ torí ojú àlejò wa èkejì mi ń kí wọ́n ní ṣe kẹ́kú kalẹ̀ lónìí. gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá àtúkìyìn o ẹ káàárọ̀ o àkùdédé mm. àsìkò yìí o ṣé àlàáfíà làbà yín bá wa náà bá ṣe wà ní àlàáfíà ní ilé agodo níbí báyìí adẹ̀túnkù àkọ́tún ojúmọ́ tòní bákan náà a kú àkọ́tún ojúmọ́ ti ètò ìjíròrò òwúrọ̀ èyí tó bá wa láyọ̀ àti àlàáfíà ṣe dáadáa ni ọ̀dẹ̀ òdùnbí yóò máa dùn ní láṣẹ Èdùmàrè yóò sì san gbogbo wa lọ́lá Ọlọ́run Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi màmá pè mí lọ́mọ wọn lóńdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ àgbógbómọ̀jà ọmọ àtórí ìlẹ̀kẹ̀ dólùkù ọ̀yọ́ ọmọ méjì káyé nù bí ọkọ èmi láya wọn ló mú èkìtì ẹ ó yẹ wá bá mi ké sí gbogbo ara ilé èrò ọ̀nà pé a tún ti gbé e dé lónìí ó ń gbóná fẹ́ẹ́lí hmm. fẹ́ẹ́lí ojú mi lọ́wọ́. <laughs> má jọjú ẹ lọ́wọ́ má jọjú ẹ lọ́wọ́. torí pé kí ni oúnjẹ la gbé wálé ní àsè. ó ń ó ń yọ eruku atáto iyọ̀ mm. dùn èló wà ń bẹ̀ àlùbọ́sà ọ̀já ó tó ni tòmátò rodo mm. tàtàṣé ṣọ̀mbọ́ ààyè ah, paríparí ẹ̀ mm. a fi ẹja sè ẹja ẹja gbígbẹ ẹja ọ̀bọ̀kún gbígbẹ yíyan a wá fi irú èkìtì a wá yú ẹ sí. àyàn sí lórí ó máa ta lẹ́nu ó ta tó bá gbọ́ ó ta lẹ́nu o ó ta lẹ́nu o àlejò ìjíròrò òwúrọ̀ yìí ó ta lẹ́nu láàárọ̀ èní. <laughs> ẹ máa bá wa bọ̀ ẹ máa bá wa bọ̀. bẹ́ẹ̀ ni o ṣeun èkejì mi yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ojú báyìí la fi ń mọ ọbẹ̀ tó ní epo ẹnu la mọ ọbẹ̀ tó níyọ̀. tó níyọ̀ ó túmọ̀ sí pé a máa ti bi ìṣáná kí èso ògùn tẹ́yìn gan bá ti rí ojú àlejò wa lọ́jọ́ tèmi ẹ ti mm. máa rí i pé àtàtò bẹ́ẹ̀ iyọ̀ ọ̀dùn àlejò wa náà tá ń pèrè àjọdé ni gbogbo ọ̀rọ̀ mọ̀ràn tẹ́ máa gbọ́ lẹ́nu wa lénìí ẹ̀ máa àjọ máa sọ náà ni kó tiẹ̀ tó di pé wọ́n ń lọ bọ́ sí a máa lọ bọ́ sí agbami ètò ní pẹrẹwu tẹ́ ẹ máa wá gbọ́rọ̀ lẹ́nu tiwọn nítorí àwọn eléyìí mm. ah, ah, àwọn ọmọ látọrọ ọ̀rọ̀ lábí ẹ̀hẹ́n ìyá wa ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò rọra mà ẹ̀yin yàrá lè ti rojú àlejò wa ẹ jẹ́ ká ṣe báyìí kó tẹ̀ tó di pé a máa lọ kán lo agbami ètò ní pẹrẹwu ẹ bá mi kàn ṣe àfihàn ara yín orúkọ yín fún àwọn aráalé. orúkọ tèmi ni olúwatósìn ìmọ́lẹ̀ ayọ̀ ọ̀ládẹ́jọ́ tí gbogbo èèyàn mọ̀ sí abọ́bísnẹ́. ẹ ó hmm? pọ̀ abọ́bísnẹ́ snẹ́ snẹ́ snẹ́ snẹ́. <laughs> content creator ni mi hmm. motivational speaker náà dẹ̀ tún ni mi so àwọn hmm. iṣẹ́ tí mo ń ṣe ni ẹ ti rí i pé mo ti sọ pé àwọn ọmọ la tọrọ ọ̀rọ̀ la bí content creator motivational speaker ó dára kó tẹ̀ tó di pé a máa lọ kàn lo eh, gbogbo bẹ́ẹ̀ sí bára yín nídìí iṣẹ́ content creator àtàwọn content ten create lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀rọ ọmọràn kékeré tá a fẹ́ fi ṣe ra wá létí lórí ètò ìjíròrò òwúrọ̀ lóore ẹni ń la máa pe àkórí ẹni má wo àgọ́ aláàgọ́ sáré mm. hmm, bá a ṣe ṣe ìlérí fún wa ní kò pẹ́ kò pẹ́ pé ní kò pẹ́ kò pẹ́ a máa sọ̀rọ̀ nípa kí èèyàn kó má wo àgọ́ aláàgọ́ sáré má wo àgọ́ aláàgọ́ sáré mm. kí ló dé. ó sú mi o ó ah, bá wọn ah. sọ o ọlọ́run á jọ gbọ́ àwọn onímọ̀ wọ́n ní kò sí ẹni tí ọlọ́run dá tí ò hmm. dá eh, nǹkan tó dáa mọ́ tí ò dá tálẹ̀ǹtì kan tàbí èkejì mọ́ hmm. ṣùgbọ́n tí wọ́n bá ti gbé tiẹ̀ dé hmm. wàá sọ pé kò tó wàá tún fẹ́ jí tẹlòmíì mọ́. wàá bẹ̀rẹ̀ sí ní ranjú. wàá máa garùn. wàá máa ranjú. wàá máa ah. sáré tí ọlọ́run ò fi sí ẹlẹ́sẹ̀. Eh, wàá máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ yá wa lórí ètò tá a bá pé má wàá gbalago sáré ní ìṣẹ́jú kan sí méjì kí lẹ́yìn rí sọ sí ọ̀rọ̀ yìí. Hmm. ṣe rí èmi mo láìkí máa sọ̀rọ̀ nípa marriage hmm, kí n mú láti bí ọ̀rọ̀ ìgbéyàwó hmm. ẹ máa rọ̀rẹ́ mi tó bá ń sọ̀rọ̀ nípa ọkọ tiẹ̀ ẹ máa rò bí á jésù ló ń fẹ́ mi. àbí ànábìwá muhammadu sallallahu alaihi wasallam bá ṣe máa pọ́nlé la máa sọ oríṣiríṣi ah ọkọ mi five hundred k ló ń fún mi kí n máa fi jẹun lójoojúmọ́ ìwọ́n tiẹ̀ tí o ò rorí tó o ronú kanlẹ̀ dáadáa hmm. wàá lọlé lọ bọ́kọ ẹ̀ fà á hmm. ọkọ mi orí kan táwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe àbí kọ́kọ́ ẹ bẹ̀rẹ̀ sí ń ju ewúrẹ́ lójú ẹ kó hmm. bẹ̀rẹ̀ sí ń jọ ọ̀bọ kó bẹ̀rẹ̀ sí ń jọ ajá kó bẹ̀rẹ̀ sí ń jọ nǹkan míì nítorí nǹkan tí ọ̀rẹ́ ẹ sọ fún ẹ. ó ti kó sí ẹ lọ́pọlọ. ọ̀rẹ́ ẹ tó jẹ́ pé ó lè jẹ́ pé owó iṣẹ́ tiẹ̀ tó ń ṣe ló fi ń bọ ló fi ń ọbẹ̀ tó da fọ́kọ ẹ̀ ńlé. káìkáì tọkọ ẹ̀ ń ṣe dáńsà tuntun. ó dìp ọ̀nà fi ṣe ọbẹ̀ tó dáa tó fi ṣe ọbẹ̀ tó dáa fọ́kọ ẹ̀ hmm. tó fi ń wọṣọ sí rẹ̀ lọ́rùn hmm. bọ̀ ìwọ wàá máa sáré wàá máa tẹ̀lé ẹnu wàá máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ máa wágun aláàgó ṣiṣẹ́ hmm. àti lórí ọ̀rọ̀ iṣẹ́ náà ṣe rí orí níṣẹ́ àwọn ẹlòmíràn máa pariwo àmọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ làwà àwọn aríṣẹ́ ṣe ọlọ́run gbà fún ẹni ọ̀rọ̀ àánú gbà ní àwọn kan wà àwọn ọ̀rọ̀ orí ṣe anything wọ́n mọṣẹ́ ṣe jùwọ́ fúnra ẹ lára ẹ lọ bọ̀ wọn ọ̀rá àánú wọn rí nǹkan kan gbà hmm. wọn ò dẹ̀ wá ago aláàgó ṣiṣẹ́ hmm. Hmm. so advice mi mọ̀rọ̀ tèmi fáwọn èèyàn kò ju pé má wo ago aláàgó ṣiṣẹ́ o àwọn èèyàn ń forí la nǹkan o wọ́n ń forí gbé nǹkan o wọ́n ń ṣe nǹkan tí ò yẹ kán ṣe nítorí àti débi tó yẹ kán dé so ìwọ̀nba nǹkan tó bá ń rí fàdúrà tì àdúrà ń gbà ó ṣùọ̀ fàdúrà tì í kárakára. ìyá wa ẹ ṣeun ìyá wa ní àdúrà ló ń gbà agbára kọ́ dẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ yá mi ní dọ́là ọ̀pọ̀ kí n máa fi ṣeré gbogbo ẹ̀yà ara lé ọ̀rọ̀ rẹ̀ èmi fẹ́ràn tó bá ti di apá àbí abala ọ̀rọ̀ sí tì mo máa ń fẹ́ ká sọ torí wọ́n á pé ẹ ṣáà jẹ́ ká máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ gbogbo ká máa wo aago aláàgọ sáré bí ìyàwó ṣe ti sọ lórí ètò ẹni tó bá dé ibẹ̀ hmm. tó mọ bó ṣe ṣe tíwọ́ náà fẹ́ wá dàbí tiẹ̀ hmm. o fẹ́ wọṣọ bó ṣe wọṣọ o fẹ́ sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ o fẹ́ rìn bó ṣe rìn o fẹ́ ṣe gbá bó ṣe ṣe hmm. tó bá fi lọ <laughs> tójú tó máa fi tojú bọ̀bọ̀ kú bọ̀ ò ní mọ̀ ẹ dákun ẹ jẹ́ ká jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ wa nítorí pé ẹ wọ́n ní orí tó bá pẹ́lẹ̀ báyìí ó máa dire adire last last everybody go eh, chop breakfast bẹ́ẹ̀ ni ah máa chop breakfast oṣù ìwọ náà máa jẹ breakfast máa jẹ <laughs> mo rò bí ọkùn onídàdà nìkan ló máa jẹ breakfast ah, sorry gbogbo tá a sọ lórí ètò lẹ́yìn ni pé kódà ká máa wo àgọ́ aláàgọ́ sáré ṣé rí ẹ máa mú kalẹ̀ owó ẹ mú tọmọ ẹ mú sí àìkú balẹ̀ ọ̀rọ̀ lórí ètò pẹ̀lú wa lẹ́yìn torí pé ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu àlejò wa wọ́n ti bẹ̀rẹ̀ sí ní já yín díẹ̀díẹ̀ wọ́n ṣe máa já wa tán tá a bá kàn lù agbami ètò ìyá wa orin wo lẹ fẹ́ ká lọ wò nílé ká fẹsẹ̀ rájú bóyá orin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí. hip hop lè mi gbọ́. ẹ àá gbogbo bẹ́ẹ̀ bá ti fẹ́ ni. mélòó mélòó by Ọlámídé. ó pọ̀ mélòó mélòó. Eh? mélòó mélòó la fẹ́ wí ìgbà tí mò ń sọ̀fà tí mo scott lábúlé ẹ. tí mo dàrin kájà bàtà tí mo fẹsẹ̀ ṣàlábùlé ah, ah, wọ́n ti fi jó sí i. <laughs> ó dá àwọn nìkan lọ́wọ́ lámìdé mélòó mélòó kan fèsì rájò ńlé tá a bá padà dé eh, ìyàwó àṣẹ máa tù oníwèé ọ̀rọ̀ sílẹ̀ fún wa ẹ máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí ètò lẹ́ni bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àtúmọ̀dá yín lára yá dáadáa dáadáa ẹ kú kàlẹ́ lọ́dẹ̀ ẹ má ti lọ síbi kankan á padà bọ̀. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television yorùbá tìyín nílé lóko lókè lódò jákèjádò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá pátápátá orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kejì mi náà wà ń kalẹ̀ Yétúndé Adéyẹmọ pẹ̀lú àlejò wa pàtàkì pàtàkì àbọ̀bí snare. snare snare nìkan ló wà lágbárí. snare ló. snare nìkan òun nìkan bóyá òun náà ló ń jáwó fáwọn. ẹ eh, bí àwọn tí wọ́n ṣe ti ń rí wọn sọ eh, sọ pé yéé ah, ọwọ́ méjì fẹ́ nìkan ẹ eh, ìyá yìí rèé gbogbo tiktok gbogbo instagram ó dà ẹ ìyàwó àìtúkù kalẹ̀ lórí ètò bóyá kẹ́ bá wa ṣe àfihàn ara yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ará ilé báyìí fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orúkọ ti tèmi ni Olúwatósìn Ìmọ́lẹ̀ Ayọ̀ Ọládèjọ tí gbogbo èèyàn mọ̀ sí àbọ̀bì ní agbẹjọ́rò fún ojúlówó ọkọ àti ojúlówó ìyàwó. Mm. ó pọ̀ ó mm. pọ̀ ó pọ̀ ìgara ni. ṣé orúkọ yín yẹn ṣó fẹ́ fi nǹkan kan sí ọtí bọ́ọ̀bì mísíkì ni no. Ah, okay bọ́bì tó wà nù ẹ̀ mm. ọ̀rẹ́ mi ló fún mi àgàǹgà ọ̀rẹ́ mi ọkùnrin ṣẹ́rí sílẹ̀ yẹn torí mo mm. jẹ́ tèèyàn bàdó bàdó ọlámídé for life ó pọ̀ torí ẹ̀ mo ṣe fi sílẹ̀ yẹn kù. gbogbo gbogbo ti bàdó àwọn èèyàn ti yín wà ń bí lẹ́nu. sílẹ̀ káàṣì àtẹ̀ǹṣọ̀n gan-an mo ah, ní òun náà lè fi gbá lẹ́yìn pátápátá <laughs> kó máa bá yí. ó ṣe pàtàkì ó wà nú ẹ̀mí ni tí mo sì fẹ́ bẹ̀rẹ̀ nípa ambulance rí orúkọ tó dùn báyìí. tákàn báyìí ní papọ̀. ọmọ ló dùn tó yìí ah, orúkọ tó dùn báyìí. ẹ̀mí bá rìnrìn àjò <laughs> wọ́n lọ fi ẹ̀mí ṣọ́nà orúkọ orúkọ mm. àwọn ògo yẹn wọ́n fi gbà pọ̀. ẹni ọmọ lọmọ láàrin èrò tó wá jẹ́ èmi nǹkan. yíyàwó amòye sí ẹ content creator ó sọ̀rọ̀ nípa ọkùnrin nípa obìnrin bla bla bla ó ti tó ìgbà wo lẹ ti ń ṣe. ṣe rí mo join NTP but ó ti pẹ́ ìgbà yẹn mo wà secondary school mm-hmm. but dáàdì mi for me tough time nígbà yẹn pé ah o máa lọ school ni o hmm. torí tíátà yìí mi ò fi taratara fọwọ́ sí ọgbà tó yá hmm. mo wá wò pé kì tí mo bá tiẹ̀ ṣe tíátà hmm. màá ṣáà lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ń gbé yín nú. Ah, tálẹ̀tì ò kí ń jẹ́ kéèyàn sùn. bẹ́ẹ̀ ló máa ń dààmú èèyàn lè ya wèrè. màá ṣáà lè sọ̀rọ̀ òun mo fi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Mm. mo ti ń sọ̀rọ̀ ti pẹ́ díẹ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ń record pé mo post ẹ̀ sí online that was twenty sixteen. wow mm. ni màá kọ́ bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ sí Instagram ìgbà yẹn èmi àtàwọn ẹbí mi nìkan la jọ ń wò no views Abi, nothing nothing ìgbà tó yá DJ Badoo wọ́n ta sí mi ah, tó sìn nǹkan tó ń ṣe yìí dáa ó yá máa send àwọn videos ẹ̀ sí mi màmá post ẹ̀. DJ mm. Badoo DJ Badoo hmm. gbà tó wá help mi gbà yẹn mo dé five thousand followers ní Instagram gbà tí mo dé five thousand yẹn mo gan pa báyìí ọlọ́mọ ayẹ kéèyàn dàbí omi adágún <laughs> followers yẹn ò sún síwájú kó padà sẹ́yìn ó bí yàbí two years mo ṣáṣì ń post bẹ́ẹ̀ náà sẹ́ẹ̀ pé ah ẹ máa gbọ́ mi ṣáàmì ẹ máa rí mi ṣáà ẹ máa gbọ́ mi ní o <laughs> ẹ máa rí mi wò ó. bí irọ́. gbogbo ìgbà yẹn náà mo ní tiktok account o but mo máa ń post àwọn máa ń use sound torí mo pé ah tiktok yìí ṣé wọ́n ń gbọ́rọ̀ níbí bàyíṣá hmm. ṣé wọ́n fẹ́ nǹkan tèmi ń sọ yìí ah, mi hmm. post sí tiktok sound ni mò ń lò ń bẹ̀ ìgbà tó hmm. wá yá tí mo bẹ̀rẹ̀ sí ń post àwọn content mi díẹ̀díẹ̀ sí tiktok mo rí pé àwọn ẹlòmíì gan tí wọ́n ṣe mí wọ́n bá mi post content mi síbẹ̀ hmm. that was twenty ṣé twenty eighteen kan ni mo bẹ̀rẹ̀ sí post ẹ̀ díẹ̀díẹ̀ náà kò tún sí nǹkan kan náà hmm. mo yẹ di bí abi last two years ẹ̀ mo wà nínú oyún ni ó ti sú mi ah, oyún second born mi torí mo ti bímọ. Okay ṣé báyìí máa ṣe náà lélẹ́yìí ṣé mi ní blow ni ṣé mi ò sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ ni. can you imagine ah. àwọn ayé ò sì fẹ́ gbọ́ ètò ọ̀tọ̀ ọ̀rọ̀. ó wá níyàn kan content creator làwọn náà Mr Giran hmm. àwọn ló wá rí hmm. Mr Giran àwọn ló wá kà sí mi ní TikTok kí n pé ah ah wo bó ṣe da àwọn hmm. èèyàn ò rí ẹ̀ ó yà ṣe báyìí ṣe báyìí ṣe báyìí mo ì máa ma post rí i àwọn èèyàn wá rí ẹ bọ́ ìbẹ̀rẹ̀ sí rí mi dè ní ènìyàn. Hmm, hmm, hmm, ṣé kọ́ńtẹ́ǹtì tẹ̀ ń ṣe náà lẹ fi bẹ̀rẹ̀ nígbà yẹn. ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn bí ká sòótọ́ ọ̀rọ̀ ká sọ àwọn ọ̀rọ̀ ṣítí ìgbà tí mo dẹ̀ rí kódà pé kínní yìí kò wétí láti ìgbà tí mo bẹ̀rẹ̀ sí post àwọn ọ̀rọ̀ ṣítí tí mo rí kódà pé ah, àwọn èèyàn wọ́n rí kínní wọn kó jẹ́ mo bẹ̀rẹ̀ sí ń sọ àwọn nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ àwọn nǹkan tó ń trend mo bẹ̀rẹ̀ sí ń mọ́ nìyẹn gbogbo ẹ̀ ṣe wọnú ara wọn nìyẹn. ẹ má bínú irú àwọn kan táwọn èèyàn fẹ́ gbọ́ yẹn ó ní í ṣe pẹ̀lú. marriage mm, mm, mm. relationship àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀ normally láàrin àwọn èèyàn láàrin lọ́kọ láya. ìgbìmí lọ́rọ̀ kan ṣáàbí kí wọ́n máa ṣe bí kéèyàn máa ṣe gbébo oorun náà <laughs> àti àwọn bóyá ìyàwó tí ọkọ fẹ́ fọwọ́ kàn tó ń kanra. tó ń kanra tí ò gbára dúró. ṣé ẹ lè rántí post kan tẹ́ ẹ kọ́kọ́ ṣe àbí content kan tẹ́ ẹ ṣe tó go viral tí àwọn èèyàn rílì fi tẹ̀lé yín dáadáa. bẹ́ẹ̀ni kọ́ńtẹ́ǹtì yẹn mo sọ ọ̀rọ̀ nípa bí àwọn ọkọ wa mm. tó ṣe máa lọ ń jà ń ta tó máa délé tí wọ́n máa máa ṣe díẹ̀ díẹ̀ pẹ̀lú wa. jà. Mm. Ja ẹ ti mọ ìjà tí mo sọ. àìsọ ẹsọ ẹsọ dáadáa káwọn ọ̀rá lè lè gbọ́. tọ́ ìmá lọ kanra ṣe fáwọn. ó ṣe yé wa dáadáa. orí ẹ̀ lẹ́sẹ̀sẹ̀ yọ ah, jáde rẹ̀. ṣe rí lórí ètò ìjíròrò òwúrọ̀ ta wà yìí hmm. lọ́kọ̀láyà la máa ń sọ ń bẹ̀ so ẹ ní àǹfààní láti sọ dáadáa. bó tilẹ̀ jẹ́ pé àǹfààní tó aṣèwàṣì eh. máa ń ṣojú abẹ́ ń kó láwọn olùkọ́ báwọn ọkùnrin ṣe máa lọ ń kanra gbéjà lọ́ta. Hmm. wọ́n máa délé tán máa ṣe ṣúkẹ́ṣúkẹ́ wọ́n á ṣe dọ́gì hmm. wọ́n á ṣe gbá wọ́n á ṣe storm wọ́n á ṣe everything wọ́n wá délé burglary ẹ sọ dada ceiling ceiling style wọ́n wá délé wọ́n wá sùn missionary. ẹ má sọ ẹ má sọ ṣọ́ọ̀ṣì wa lẹ́nu ìwo ni missionary. missionary ló máa ń pè é báwo kí ló ń jẹ́ missionary. bó ṣe máa ń sọ nìyẹn. bá a ṣe bá a láyé ni. bá a ṣe bá a eh, láyé báyìí ni gbọ́dọ̀. Eh, dictionary wọn pè <laughs> jésù mo gbàgbé lè mú kí n lè máa tọ̀ ọ́ lẹ́yìn. ṣe ṣáwọn yẹn náà dáa ni. wọ́n dá àbọ̀ àwa ilé náà fẹ́ gbádùn amáwa náà ah! ṣe wá léṣe. Hmm. tó bá ṣe ilé ṣe ilé máa kú lọ́la. ń bàjẹ́. kò ń bàjẹ́. ń bàjẹ́ ọjà ni. Ah, ọ̀gá mo ti sọ pé a ṣì ń lọ kọ́ ẹ̀kọ́ a máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan kankan lénìí ṣùgbọ́n ìyàwó ẹni ọ̀rọ̀ tẹ kọ́kọ́ sọ. tí àwọn èèyàn wá react kí wàá ní reaction àwọn èèyàn sọ̀rọ̀ yìí ṣé wọ́n sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. àbẹ́ẹ̀ ni o especially àwọn ìyàwó ilé ní mm. àwòtọ́ ni a fẹ́ gbádùn ọ lo sound yẹn ní rẹpẹtẹ gidi ni o mm. tó comment àwọn mi ń ṣàdúrà God bless you àwọn like bí mo ṣe sọ yìí mi gbẹnu àwọn sọ̀rọ̀ ní kinní kan bọ́yì bọ́yì sọ̀rọ̀ sí nígbà yẹn ni. àwọn ọkùnrin wọn kọ. àwọn ọkùnrin náà ah, ah, láti Amẹ́ríkà send owó sí mi mm-hmm. ah, mo like ọ̀rọ̀ tó sọ yìí ó sọ tán ni mm-hmm. owó tí mo gbà lórí content yẹn mm-hmm. òun ló ń lọ lọ́kàn yìí. mo rò bẹ́ẹ̀ yẹ káwọn ọkùnrin bínú ni pé ẹ ti tú wọn láṣìírí. wọn bínú wọn kò jẹ ni ò rush rush. ẹ máa sọ bẹ́ẹ̀ ẹ máa pa àwọn obìnrin. irú ẹ̀yẹn gangan làwọn fẹ́ kí n máa sọ lọ. Hmm. bẹ́ẹ̀ hmm. mo ṣe tẹra mọ́ nìyẹn. nídìí <laughs> nídìí kọ́ńtẹ́ǹtì tẹ́ ń ṣe yìí tó ní ṣe pẹ̀lú ọkọ àtàyà kí ni àwọn kan ti bá pàdé bóyá àdójúkọ. Ah, ó pọ̀ o hmm, ó yapa bàjẹ́ bàjẹ́ tí bá sọ̀rọ̀ lórí bí àwọn ọkùnrin ṣe máa ń ṣe ṣìnà hmm. ọ̀nà ṣìnà hmm. ọkùnrin tí mo tún ṣàì láti ẹ mọ̀ pé mo ṣàlàyé fáwọn obìnrin nígbè tó bá ti ní lọ́kùn ẹ̀ tó ti gbà pé ọkùnrin máa ṣe ṣìnà tó bá padà rírú ẹ̀ kò ní ṣe ẹ́ bákan kò ní àfẹ́tẹ̀ jù mo sọ ọ̀rọ̀ yìí ó fi pé àwọn ọkùnrin ni o ẹ dẹ̀ sì máa ráwọn ọkùnrin míì tó máa bọ́ sínú dm shut up who send you ah what are you saying <laughs> you are saying wrong kí ló dé <laughs> kí ló tiẹ̀ mọ̀ ń pa ọkùnrin àtobìnrin gan ní comment section náà àtàwọn obìnrin míì náà a ò sí ilé ọkọ ni hmm. o ò bímọ o lè rọ́kọ ah. lóríṣiríṣi ọ̀rọ̀ ìpè. lẹ́ni tó ti márì tó ti bímọ bíi mẹ́ta. threaten mi sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi gbà mí màmá ké ìbọ́sì hmm. mímọ̀ zobodi màá ti pè wọ́n ah ó ti fẹ́ pa mí a má ṣe báyìí ìwọ tó ń sọ̀rọ̀ fáwọn èèyàn hmm. ìwà máa ṣe báyìí wà máa bara jẹ́ má bara jẹ́ hmm. màá tún jíjà màá tún ṣe mí ẹ lè lé mi kúrò níbí àmì ẹ tún sí. nídìí ẹrù mi ìdí ẹrù mi rèé ìdí ẹrù mi gangan rèé iṣẹ́ tí Elédùmarè rán mi wálé ayé wá ṣe òun ni mò ń ṣe yìí ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti rí àdójúkọ àwọn kóríyá náà ẹ ti sọ díẹ̀ lẹ́ẹ̀kan wípé irú iṣẹ́ àkọ́kọ́ tẹ kọ́kọ́ ṣe tó ń rìn lọ tó pọ̀ àwọn èèyàn wọ́n wọ́n fi nǹkan ṣọwọ́ sí yín lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n hmm, tá a bá sọ̀rọ̀ lọ́kọ-láya pẹ̀lú content ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígboro wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ lákọláya ọjà òkùnkùn ni kinní kan kinní kan ẹ lè mọ̀ má fi tilé tiẹ̀ wé tẹ lòmíì and so on and so forth kí ni mm, ẹ ṣe máa ń wá ráyè rí inspiration nù mm. bá mm, ọ̀pọ̀lọpọ̀ ilé sọ̀rọ̀. Hmm. ṣe rí àwọn èèyàn gbà mí wọn á bá mi sọ̀rọ̀ ní Instagram or TikTok mm-hmm. pé ọ̀rọ̀ báyìí làwọn fẹ́ yẹ kí n sọ nǹkan báyìí làwọn fẹ́ yẹ kí n ṣe kí n má sọ̀rọ̀ nípa báyìí èmi ni mo mọ nǹkan tí mo ṣe mo mọ báwa obìnrin ṣe fẹ́ kó yẹ pé ẹ̀yìn wọn nìkan ni màá máa gbè sí hmm. èmi ni màá farabalẹ̀ rò pé òkè tí bá ti ní kọ́ńtẹ́ǹtì lọ́wọ́ tó yẹ pé kọ́ńtẹ́ǹtì ọkùnrin ni màá ṣe tó obìnrin yẹn. Hmm. màá ṣe sọ̀dà tá lè balance mi ò ní rí èpè ní comment section mi. <laughs> ẹ ti fún ní kálukú jẹ ní tiẹ̀ wáyín wáyín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe ń ṣe é nìyẹn. ẹ ń balance ẹ. On mm. balance ẹ. ẹ máa fi ṣe part one part two. pẹ̀lú bí o ṣe tẹ wọn lọ́rùn tó àwọn obìnrin mi máa tún ṣe complain àbọ̀ bí ẹ̀yin ọkùnrin ló wà ọkùnrin nìkan ni kí n bú wọn dáadáa ah. ìgbà tí n bá ń bú ọkùnrin mi ò ní rí wọn ní comment section mi ọ̀dọ́ bá ti jẹ́ pé obìnrin ni mo fẹ́ correct. Ah. wọ́n wá dé. wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò kàn mí o kò kàn abọ́ bí o máa sọ̀rọ̀. ẹ má bínú ìyàwó ìbéèrè lè tí mo fẹ́ béèrè yìí torí tá bá máa fi lọ sí apá tó gbẹ̀yìn ètò yìí ẹ máa dá wa lẹ́kọ̀ọ́ ni àkọ́ńtẹ̀ǹtì tẹ̀ ń ṣe yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan kó wá ta bálé kí lẹ ṣe ń yanjú ẹ̀. bí ọ̀rọ̀ kan mo ṣe kọ́ńtẹ́ǹtì kan tí mo sọ̀rọ̀ nípa kí àwọn èèyàn máa wo èèyàn tó fẹ́ fẹ́ dáadáa lọ́kùnrin àti lóbìnrin pé o lè máa wo o lè fẹ́ lómii tó jẹ́ pé ó ń gba lọ́wọ́. <laughs> ó sick. tó jẹ́ pé tó bá ti ń jí lóru ó máa ń pariwo ni. Ah, ah bẹ́ẹ̀ ni tí mo yẹ ṣe content yẹn tí mo post ẹ̀ àwọn èèyàn kan ta sí mi àwọn mẹ́ta hmm. yà àwọn èèyàn tó ń gba abẹ́rẹ́ pọ̀ o ẹbí kò sí nǹkan tó ṣe wọ́n bò wọ́n gba abẹ́rẹ́ yẹn láti fi maintain health wọn ni kí n jọ kí n delete post yẹn mo dẹ̀ delete ẹ̀ àmọye àwọn nǹkan bẹ́ẹ̀ mi. a ṣe bí gbàbẹ́rẹ́ lọ́wọ́ sí pé bóyá tó aláwòkù o or something o tara ẹ̀ ò yá dáadáa <laughs> àwọn èèyàn máa ń mi mọ bó ṣe máa ń yí ọ̀rọ̀ mi sí gbà mí. ẹ̀yin ni kọ́kọ́ bí ayé ṣe rí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. gbajúgbajà dẹ̀lẹ̀ yín ẹ̀ lè fẹ́ rú ẹ̀kú. bẹ́ẹ̀ ni <laughs> kò possible kẹ́ ẹ lè tẹ́ gbogbo gbogbo èèyàn lọ́rùn ah, <laughs> kò possible ká lè tán àwọn tó fẹ́ dààmú ògo yìí gan wà lẹ́gbẹ̀ẹ́ sọ̀kan tó láì tí wọ́n ní rọ́ǹgì ni. bẹ́ẹ̀ ni torí irú ọjọ́ kan òun ló jẹ́ kí béèrè béèrè yẹn àwa ti ṣe irú kíní bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn aráàta náà mú kíní yẹn wálé nígbà mo sì délé ọkọ ni èmi ló ń bá wí. ọ̀la mi èmi náà sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà báwọn ni mò ń bá wí mi àkàdé máa ṣètò mọ́. ó pẹ́ ṣé ó jọ ti yín ni. àbí oníkálukú máa mú tiẹ̀ ń bẹ́ẹ̀ ni o. kò sígbà tá a ní sígbà tẹ́ ẹ̀ pàfẹ́tì kò dẹ̀ síta bá ti sọ lọ sókè àtúnṣọ wá sàlẹ̀ kò túmọ̀ sí pé ẹ̀yin lè à ń bá wí òun ló jẹ́ kí n béèrè béèrè yẹn lọ́wọ́ yín pé ṣé ẹ̀ tí ìṣètò kan tí dádì tí dádì yín nínú ilé sọ pé àbọ̀ business kò sí tiktok mọ́ a máa lọ gbé tiktok pamọ́ báyìí o. kí n tó ṣe content ń gbà mí èmi àti àmàjọ sọ̀rọ̀ àfà báyìí mo yìí fẹ́ sọ̀rọ̀ yìí o ṣo fẹ́ fún mi ní nǹkan díẹ̀ tí mo fẹ́ fi kún ni hmm. àbí o fẹ́ yọ kúrò ní àlọ́ ṣe nǹkan ẹ̀yọ̀kan ta máa ní pírọ́blẹ́mù fún bóyá mo fẹ́ ṣe sí ah, o ti rẹ̀ mí ìwọ ló máa ń sọ pé kán ṣe kán ṣe àwọn kán ṣe àwọn ọkọ wọn léṣe ń ta o eh, ìwọ ló máa ń sọ pé o ìwọ ló máa ń sọ pé ó yá gbé síbí àjẹbẹ mò ń lọ sórí kinní ẹ nìyẹn ó yá máa ṣe máa ṣe máa ṣe ẹ wá tú kásálà sílẹ̀ ah. do what i say ni kò ṣe àbí do what i do ni kò ṣe do what i say mo tiẹ̀ láìkí ọkú mi ládùúgbò yìí gbòòsà fún yín jàre ọ̀rọ̀ ẹnu yín náà fi mú yín mọ́lẹ̀ yẹn a ṣe gbòòsà fún yín <laughs> ẹ wọ́n lé ẹ̀sìn máa gbọ́rọ̀ tó pọ̀ lẹ́nu àlejò wa lórí ètò lẹ́ni ṣùgbọ́n ẹ jáde òkè náà ó ní wọlé tí fẹ́ ká lọ wò ná. commando by Zobody commando Byzobody ṣé a máa rí lórí YouTube. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wà ń bẹ. ó dáa àlejò wa ní ká lọ wo commando láti ọwọ́ Zobody wa Zobody à ń wá yín lórí ètò ìjíròrò òwúrọ̀ ní kò pẹ́ kò pẹ́ why now à ń sọ pé à ń wá wọn lórí ètò ìjíròrò òwúrọ̀ o tún sọ mí. wọ́n máa wá. wọ́n máa wá ó dáa ẹ o <laughs> àwọn agbẹnusọ yín kan ti dá wa lóhùn bíi pé ẹ máa wá ẹ ká lọ fìyẹn náà fẹsẹ̀ tá a bá padà dé ẹ ká wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ ẹ kú kalẹ̀ lọ́dẹ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fún ọ̀fẹ́ lẹ́yìn tẹ́sán darapọ̀ mọ́ wa àwa àti àlejò wa àbọ̀ bìsínẹ́ náà lájọ wà lórí ètò lóore ní ìyàwó àìkú kalẹ̀ ẹ̀lẹ́ ẹ̀kú kalẹ̀ mà ọ̀rọ̀ alẹ́ wọn kò yín jẹ rọ́ṣirọ́ṣi wọ́n ti tẹ mm. àwọn àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ àwọn olólùfẹ́ yín náà wọ́n ní ká máa kí yín ìpè ẹ̀kú ìjókòó lórí ètò ẹ mo ti ṣèlérí pé ẹ máa dá wa lẹ́kọ̀ọ́ nítorí ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì tí ó máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lọ́kọláya nípa ọ̀rọ̀ ìdílé ní apá abitẹ́sí máa ti dá wa lẹ́kọ̀ọ́ lé ní òun náà ni pé àwọn ọkùnrin tí wọn máa ń fẹ́ ṣe àwọn ojúṣe wọn dáadáa nínú ilé ẹ kò wá ń ṣe ọkùnrin nìkan ni kò kí ń ṣojúṣe dáadáa nínú ilé àwọn obìnrin náà wà tí àwọn náà ò kí máa ń fẹ́ ṣojúṣe wọn dáadáa yàrá máa máa bá wa sọ̀rọ̀ tó pọ̀ ní àdúgbò yìí kó tó di pé a mú ètò yìí wá sí ìdánidúró léni yíyá wa bóyá kẹ̀gbìnlẹ̀ tá a bá pè ọkùnrin òṣojúṣe ẹ̀ dáadáa nínú mm. ilé kí ló túmọ̀ sí obìnrin òṣojúṣe ẹ̀ dáadáa nínú ilé kí ló túmọ̀ sí lọ́dọ̀ yìí. ṣe rí àwọn ọkùnrin tí wọn kì í ṣe ojúṣe wọn nílé yẹn mm. especially àwọn tó ní owó yẹn lọ́wọ́ mm. tí wọn ò dẹ̀ fẹ́ tọ́jú ìyàwó wọn àti àwọn ọmọ wọn wọn ní tìjú ni torí wọn pọ̀ níta wọn kó ságbádá lo perfume tó wá expensive wọ aṣọ tó wọ́n dáadáa máa gbayì níta ìyàwó àtọmọ sọfà ńlẹ. Hmm, tó bá rí ìyàwó àtàwọn ọmọ wọn wá nínú òkú ah, ṣe ọkọ yín dẹ̀ ni hmm. ẹ jọ ẹ̀yin ọkùnrin ẹ máa mójútó àwọn ìyàwó yín ẹ tọ́jú ìyàwó ẹ tọ́jú ọmọ torí ọjọ́ alẹ́ ni o hmm. tọ́jọ́ alẹ́ yẹn bá dé kò sẹ́ni tó máa dúró tì yín yàtọ̀ sí ìyàwó yín àtàwọn ọmọ yín nǹkan tẹ́ bá dẹ̀ ṣe lẹ́sìn òun lè máa bá létà ṣé wàá rí ti tàwọn obìnrin náà ṣé ah, àwa obìnrin ẹ mọ̀ pé aláìkè pátì aláìkè gbádùn afẹ́fẹ́ yẹyẹ aláìkí ká máa ṣoge ṣáàni mm. àwọn obìnrin kan wà tó yẹ pé adántamádán lébi tàwọn dáàdì wa tí mo sọ̀rọ̀ wọn tán láwọn mm. náà wọn ní tọ́jú ilé tọ́jú ọmọ pẹ̀ máa bá wọn patí ṣáàni hmm. ẹ máa bá gbogbo àwọn aṣọ yẹn gbogbo àwọn patí yẹn máa bá wọn bẹ̀ hmm. wọn á ṣe gbogbo ẹ̀ ṣoge wọṣọ ilé òde bọ́ sí hmm. ọkọ gan orí ti ẹ̀rù o respect ọkọ ẹ o ṣe bó yẹ kó ṣe torí o fọkọ tó dáa tí ẹ pa ẹ̀pọ̀ lé abẹ́ ṣiṣẹ́ ilé tọ́jú àwọn ọmọ ẹ o ti fayọ̀ fọ́ tó bá ti wá dé tàwa tó wá lanu ẹ gbàgà máa sọ fáwọn ọ̀rẹ́ ẹ ah, ọkọ mi nǹkan tó bá ti sọ fún mi mm-hmm. ìwọ tọ́lọ́run bless pẹ̀lú ọkọ tó mm. dáa mm. tó mọyì ẹ àtọkùnrin náà tọ́lọ́run bless pẹ̀lú ìyàwó tó dáa ṣe rí ìyàwó tó dáa ẹ̀kan lọ́lọ́run máa ń fọkùnrin mm. ẹ̀kan ni o o ò lè rí lẹ́ẹ̀mejì tó bá ti lose ẹ o ò lè ever rí mọ́ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sọ pé ó ti lọ nìyẹn ó dìgbà so tó bá ní ìyàwó tó dáa cherish ẹ o àwọn kan wà báyìí wọ́n ti torí ẹ̀ tójú bọlé káàkiri wọn ò rí hmm. àtàwa obìnrin náà ó ti ẹ̀yẹ́ kí n rojọ́ jù fáwa obìnrin yẹn ṣàmọ́ bí àṣẹ máa ń jorí wa hmm. tó bá lọ́kọ gidi respect ẹ ò ń bẹ fọbọ ń bẹ tọ́jú àwọn ọmọ ẹ o lè lo àmú lọ́kọ láwọn ọ̀rẹ́ mi three days ọkọ rẹ̀ ah. ṣe gbogbo ẹ̀. ṣáwọn ọkùnrin báyẹn dẹ̀ ṣì wà láyé ṣá. ọwà dáadáa hmm. wọ́n wà wọ́n pọnu díẹ̀ mi tó ń fẹjọ́ sùn mi ẹ eh. sọ̀rọ̀ lé lórí ẹ sọ̀rọ̀ ń pa kínní yìí torí wọ́n nífẹ̀ẹ́ ìyàwó wọn dé torí wọ́n nífẹ̀ẹ́ ìyàwó wọn orú ọkọ gidi ọkọ táwọn èèyàn ṣọkọ gidi ṣe ọkọ gidi ṣì pọ̀ náà owó arọkọ gidi ò lè mú ṣápálì àtàwọn obìnrin míì tó máa ń ṣàṣejù ọkọ ẹ ò dẹ́rù bà ẹ́ ọkọ ẹ ò kì í ṣèyàn burúkú ìwọ fúnra rẹ ó gbẹ́rù sínú àyà ẹ ah, ẹ mọ́mí Múlíkà ọkọ mi ní kí n má máa bá yín sọ̀rọ̀ ọkọ mi ní ah. kí n má máa kí anybody ọkọ ẹ ò sọ bẹ́ẹ̀ fún ẹ o wàá rọkọ ẹ adé láti ibi iṣẹ́ wàá káyà sókè ọkọ ẹ ò dẹ̀ kì í ṣèyàn burúkú ọkùnrin dẹ̀rẹ̀ kí ló kàn wọ́n ó ti gbé wọn sí stage yẹn àwọn gan máa fi ẹlẹ́sìn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìwọ ló fúnra ìwọ ló ń dẹ́rù bara ẹ̀. sì dáhùn díẹ̀. ó ń pẹ́ ọkọ ẹ fún ẹ ní hundred thousand ìyàwó mi lọ ṣe shopping ó ní ah dáàdi àti àti ìṣàwọn kankan ẹ jẹ́ kí n mú ten thousand nù ẹ̀ hmm. torí o fẹ́ ṣàṣejù o fẹ́ ṣe the wife is good. good. Mm ọkọ ẹ tó fún ẹ lọ́ndrẹ́d thousand ó máa dúró nǹkan tó ti ṣe kọ́kọ́ tiẹ̀ ah. tó lè kan hundred thousand lé àbí two hundred thousand fúyàwó inú ilé. ó ti lọ eh. fowó dí àwọn ibi tó yẹ kó fowó dí. ìkọ̀kọ́ ló fúyàwó lé twenty thousand lọ́jọ́ sí mm. owó ọdún tó mm, ti fún àlè hundred thousand tó bá ti fún wa láwọn owó yìí náà ká máa fi tọ́jú ara wa àwa obìnrin ọba tí ọkọ ẹ bá fún ẹ lówó fi two hundred thousand fi raṣọ raṣọ yẹn bẹ́ẹ̀ ni raṣọ yẹn àwọn kan gbà jù bẹ́ẹ̀ ló ra hmm. aṣọ tó sọ pé kò rà yẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ mọ báwa obìnrin ṣe náà lọ sí ṣe ráwọn obìnrin mi hmm, báyìí hmm. gbogbo owó wọn ẹbí wọn ló ń gbà tí dáàdì kìnnì kan ò bá pè wọn dáàdì kìnnì kan á pè wọn bọ́dẹ̀ ṣe ń pè ẹ́ ló ń pọkọ ẹ ìwọ nǹkan mọ ni kàrà kó fowó tọkọ ẹ fún ẹ fi tọ́jú ara ẹ kó lùgù kọ́kọ́ ẹ máa rí nǹkan tó dáa tó bá wá sílé rárá ẹbí ló máa sẹ́ǹdì owó sí àtẹ̀sẹ̀ ah, rí ọkàn ní jẹ́ then send this èmi ò ní o má ṣàánú ẹbí ẹ o bẹ́ẹ̀ ni tọ́jú ara ẹ tọ́jú ara ẹ tọ́jú ara ẹ tọ́jú ara ẹ <laughs> mm. àwọn ọmọ yẹn wọn ṣeré o àwọn ọmọ tó wà ta yẹn wọn ṣeré o hmm. Hmm. so ṣùgbọ́n <laughs> àwọn ọmọ yẹn máa ń tọ́jú ara wọn gidi gan. tọ́jú ara wọn gidi gan. wọ́n ń tọ́jú ara wọn ọwọ́ ọkọ tiẹ̀ náà dẹ̀ ti ń gbowó. wọ́n ti gbowó wọ́n tún wá máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ọkọ wọ́n á mú picture ẹ̀ wọ́n á máa fi hàn ọkọ ẹ̀ òyàwó ẹ̀ bóyá múra bí ẹran ah. <laughs> ó bàtà ìyàwó ẹ̀ wo wíìgì ìyàwó ẹ̀ ṣe dàbí ti wèrè báyìí òun àtọkọ wọn dẹ̀ tún máa fi ìyàwó ẹ̀ ṣe yẹ̀yẹ́ hmm. tó tọ́jú ara ẹ̀. Hmm. irú ọkọ yẹn irú àṣírí ni irú ọkọ yẹn tí wọ́n sọ fún pé wo ìyàwó ẹ̀ bó ṣe dàbí wo wíìgì ìyàwó ẹ̀ bó ṣe kákò hmm. tó bá fi agídí wálé tó wá rọ́jú fún ẹ ní fifty thousand pé kó lọ ra wig. kó wá máa ní ẹ̀ tí ì parí sáìtì yín. kó wá ní sáìtì kẹ̀ ló tẹ̀ wá lè ní ọmọ kan fẹ́ ṣe kinní kan ọmọ mi kọ ọmọ yín máa ṣe ṣé kí n kó ẹ jẹ́ ká ṣì fi ẹ jẹ́ ká fi wíìgì lẹ́nà ẹ jẹ́ ká lọ fi owó ilé ṣe. màmá sì máa di kò lẹ́sẹ̀ yẹn bẹ́ẹ̀ má máa di. ta ló wò mí ọbọ ẹ ìyá wa dá wa lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ jẹ́ kí èmi wá ṣe báyìí àwọn ọkùnrin míì tó jẹ́ pé wọ́n wá ń ṣe ń ta tó jẹ́ pé wọ́n tiẹ̀ wá ṣe ń lé rárá ń kọ́. Hmm. àwọn yẹn wọn lọ useless jù aṣọ wọn pọ̀n wọn á rò bóyá àwọn wọṣọ tó dáa aṣọ tó pọ́n lọ́wọ́ torí ẹ̀ lèmi ṣe máa advice àwọn obìnrin tó bá ń fẹ́ yàn bẹ́sọ̀ ń béèrè owó lọ́wọ́ ẹ̀ dáadáa kò má lọ fẹ́ ṣàgbàlójú yòyò tó yẹ pé wàá ti wò pé ó lè lówó lọ́wọ́ hmm. bóyá torí pé bó ṣe lówó yẹn ò mọ bó ṣe máa béèrè owó lọ́wọ́ ẹ̀ má dẹ̀ bí ó lè lọ bínú ó ti lówó jù òun ló máa fún mi fúnra rà irọ́ ni o béèrè lọ́wọ́ ẹ̀ mìíràn tó fẹ́fẹ́ bóyá ó náànú ẹ lójú tọ́kọ ẹ̀ ò bá ti hmm. náànú ẹ lójú zero ni o ìwọ ló máa lọ yáwó gbọ́múdé láǹtà fi sanwó school ọmọ ìwọ ló máa yá owó fi ṣe gbogbo nǹkan tó yẹ kí ọkọ ẹ ṣe wàá di ọkọ wàá bẹ̀rẹ̀ sí ni máa gbó òníráyè tiẹ̀ mọ́ so make sure pọ́kọ ẹ ń béèrè owó ah, bíbí fún mi lówó mọ bó ṣe lawọ́ sí kó tó hmm. tẹ́rí sí torí useless father useless husband hmm. òun ló worst jù o hmm. òun ló worst jù o ìyá jẹ́ ẹ̀yin ọkùnrin náà ẹ tọ́jú ìyàwó yín àtàwọn ọmọ yín ṣe bẹ́ẹ̀ yín lẹ́ni wọn ó tọ́kọ ṣe ló fi gbéyàwó sílé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ á jẹ́ pé òótọ́ kọ́ ṣe nìyẹn useless aṣọ òdì ló ń wọ̀ aṣọ ẹ̀ pọ́n wàá bọ́ síta wàá máa gara pẹ̀lú àwọn aṣọ àti perfume ìwọ tó ń rùn òórùn bí nǹkan tó ti bàjẹ́ òkò mọ́ ni àwọn èèyàn dẹ̀ ní báwọn sòótọ́ ọ̀rọ̀ wọn kàn máa kí wọn àtú àlè tú àlè àlàyé bàbà ẹtẹ mímọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ jájọ. àlàyé bàbà aláṣọ òdì ẹ tọ́jú ìyàwó yín àtàwọn ọmọ yín ọjọ́ ọ̀la yín ò lè dá tẹ́ bá tọ́jú ìyàwó àtọmọ. Hmm. kìdẹ́ ṣèpè ẹ jẹ́ àti bíbá ẹ̀ wò náà àlejò wa lórí ètò ṣé ẹ wò ó pé àwọn ọkùnrin míì wọ́n máa ń nídìí. tí wọ́n ṣe kéfé. bóyá tí wọ́n ṣe kí n tọ́jú ilé tó. ara àwọn ìdí tí mo ti sọ kan lẹ́ẹ̀kan bí kọ́kọ́ ẹ fún ẹ lówó fi ṣe nǹkan báyìí ni mo sọ pé kò fowó ṣe. Mm òfowó yẹn ṣe hmm. àwọn aṣọ yamayama yẹn náà ni àti ìlú àǹkárá ẹ̀yìn náà ló máa ró kiri lé gbogbo ìgbà ayàwó pé àwọn ọmọ tó mọ̀ wúlò pati send three thousand three hundred thousand sọmọ kọ́ńtà mo mọ aṣọ tó máa fi ń mọrún tó máa gbẹ́ sórí fún mi hmm. bí àwọn nǹkan àti kí ìyàwó náà máa tẹnumọ́ rọ̀ kéèyàn náà tẹnumọ́ kó máa rojọ́ gbogbo ìgbà ọkọ ẹ̀ ọ̀nẹ́sì tó bá ti délé báyìí ó fẹ́ lọ wábi kan sá sísun ni kó tún hmm, dàrọ kó tún jápa bàtà yẹ pé ẹjọ́ yìí ni ah, kinní kan ọmọ tí ò rí ti ẹ̀rù tẹ́lẹ̀ tọ́kọ ẹ̀ ò ní ti ẹ̀rù tẹ́lẹ̀ bí wọ́n kọ̀ fẹ́ mójú ẹ̀ kúrò ń bẹ̀ ni wọ́n wá sọ ọmọ yẹn di nǹkan ńlá sọ́kọ ẹ lọ́wọ́. ẹ jọ ẹni kò fẹ́ mú ojú kúrò kò fẹ́ mú yọ tó ojú ẹ̀ ìwọ wá ń tẹnu mọ́ tó bá tọkọ ẹ bá ti ní lọ mú síbí wá tolú máa bá yín mú wá bọ́ síbí tolú àgbélẹ̀ ṣe kinní kan wà máa dárúkọ orúkọ girlfriend orúkọ àlè wà máa dárúkọ ìwúwo gbà nílé òun náà yà wò pé dáì pé tolú ló lè ṣe àyà hmm. síríọ̀sì pẹ̀lú tolú. Hmm. so ẹ má yà máa tẹnu wà ní mú tojú ẹ kúrò nínú ti Tolú <laughs> máa wá tẹnu mọ́ àtẹ̀bà tí ni ọmọ àtẹ̀bà ti ti <laughs> ṣé o ti béèrè fún ìyàwó <laughs> eh, eh, eh, àlejò wa wọ́n ń gbà wá nímọ̀ràn gẹ́gẹ́ bí ọkọ nínú ilé wọ́n ti sọ ti obìnrin wọ́n ní ẹ̀yin obìnrin náà tó jẹ́ yí pé ìwà kọkànkún kọ́ńbọ̀dù lẹ́ ń wù káàkiri ẹ̀ tún lè ṣe ẹ̀ tọ́jú ilé ẹ̀ tọ́jú ọmọ ẹ̀ tọ́jú ẹbí àwọn ìwà tí ò da ni ẹ jẹ́ ká máa kí ó wá mọ wa báṣọ ẹ̀yin ọkùnrin náà tó tẹ̀ jẹ́ pé ẹ wà ń lé tó jẹ́ pé ẹ ẹ ṣètò nínú ilé yá wa ẹ jẹ́ kásáré wo àdúgbò yìí bóyá TB factor ńkọ́ as in bóyá sex factor okay. nípa tó ń lè jẹ́ kó ọkùnrin náà má dúró nílé. ṣe rí àwa obìnrin a ní láti máa lanu sọ̀rọ̀ tá bá tún sọ̀rọ̀ ó sì gbáyé lọ́kọ́ wa máa ní à ah, ibo ló ti rí eléyìí tó ń sọ yìí ṣebí mo ní fóònù mm. mo lè tẹ kinní sórí ẹ nǹkan tí mo sọ yẹn mo lè tẹ sórí fóònù mi kí n wò kí n fi rí new something kí ni ah, mm. ọkọ mi wò eléyìí ni kò mm. fi gbé mi travel yìí eléyìí ni kò fi gbé mi débẹ̀ <laughs> irú eléyìí ló fẹ́ jàbá jàbá yé. ẹ jẹ́ ń jókòó dáadáa. Ah, láì ṣe kẹ̀kẹ́ ìlè jà. ibi tí pọ́ìntì mi wà lélẹ̀ ibi tó ti máa mú mi lélẹ̀ ibi tó máa tẹ̀lé lè ti máa láì ti máa pariwo tí mo gbolé a máa mì tìtìtìtìtì ká máa lanu máa sọ fáwọn léṣù lọ Jerusalem. ọ̀gá ìlú ògo. <laughs> so mm. a hmm. lè máa so a máa fi lè máa tẹ́ àwọn ọkọ wa lọ́rùn káwọn ọkọ wa náà kọ́ sọ fún wa ah, ìyàwó mi ò ṣe dáadáa o bóyá gọ̀dí kọ́ ló yẹ kó yẹ gọ̀dí o. <laughs> ẹ máa sọ̀rọ̀ yín ní ìṣẹ́ <laughs> o ò ṣe dáadáa bóyá yẹ kó o ṣe díẹ̀ kọ́ ló yẹ ṣe ṣe hmm. báyìí hmm. ẹ̀yin náà ẹ máa correct wa ẹ má máa wà lọ síta àwa náà lè ṣe kò sí ìtẹ́ tá a lè mú a lè di bọ́glárì a lè di sílíìmù eh, <laughs> a lè di ọrùn fàánù sílífà tó toro, a lè di í mú yẹn máa le gan-an. <laughs> Ah, ah. bẹ́ẹ̀ náà ló tó làwọn ọmọ yẹn náà ṣe ń ṣe fún wọn ń ta ni. bẹ́ẹ̀ ni o kò kò possible kárí ni mm. ẹ bá níbi bọ́yẹ̀ ń ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣe ojú tó ń ṣe wọ́n ń ṣekúṣe. ìwọ ah. náà wò nígbà ọmọ tó ti ṣe bí ìṣekúṣe ṣáá wá ní ẹ fún mi ní three hundred thousand ṣé wọn wà ní fún wọn ètò bá lẹ́rìí ọkàn nù wọn á tètè fún wọn á tún gbalé gan. wọn á tún gbalé gan pàápàá pé ṣé báyìí ló ṣe máa máa ṣe mí gbogbo ayé mi ọwọ́ ẹ̀ ló wà. má wọrí màá máa jí gbé ẹ láàárọ̀ màá máa gbé ẹ padà rọlẹ̀. ọlá nǹkan ṣe nǹkan ṣe lẹ́nu tẹ́ fi sọ tẹ́ fi parọ́ àǹtí kan náà ló ń sọ fún àbúrò ẹ̀ náà pé nǹkan tóun sọ yìí ẹni tó sọ pé ó ní gẹ́gẹ́ pé ẹnìyàn ò láwọ́ pé sòun ò ní fẹ́ ní bank bá ṣe nǹkan kan mọ́ ah, sista ṣé ẹkọ wà báyìí ni kò sẹ́ni tó tiẹ̀ máa máa ṣe kí ńlá ó ní wo ká ní pé bí ò tiẹ̀ tó ṣe láwọ́ yẹn ni ló tiẹ̀ tún ń ṣòun jẹ́jẹ́ ni ó ní ọwọ́ tó máa ń gbà áńdù òun kò dẹrùn rárá àbúrò fíìmù tó lè wo ni òun ká ní pé ò lè wo ni wà á débẹ̀ bàbá wọn ṣe ti bí ẹ fàǹtí mi sílẹ̀ <laughs> wọ́n ṣe ti bí wọn tún lawọ́ ìyá méjì fẹ́ jókòó gbé àǹtí <laughs> ìyá méjì ò jókòó gbé àǹtí o ìyàwó ẹ̀kùṣẹ́ ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ̀yin tó ilé onílé ilé tìyín náà ò ní dàrú láṣẹ ọlọ́run ọba ìmọ̀ràn iyọkan tó kù torí àsìkò wa ó ń sáré òun náà ni pé kẹ́ ẹ bá wa tún sọ fún àwọn lọ́pọ̀láyà àwọn ọ̀nà tán lè máa gbà láti má tiẹ̀ jẹ́ kí àwọn torí mo rí onímọ̀ kan nípa ọ̀rọ̀ ìgbéyàwó yìí náà ni mm-hmm. wọ́n ní tá a bá wulẹ̀ ń pàrọwà fáwọn ọkùnrin pé kán má ṣe níta kan wulẹ̀ ń tanra wa jẹ ni ọ̀nà tẹ́ wá lè gbà láti bá wa sọ fún ọ pé kọ́ ṣe díẹ̀díẹ̀ ká lè kó lè ṣe kù sílé <laughs> kí gbogbo ẹ̀ kó lè máa lọ kó balance up kíyà kí kí tilé má mọ̀ lára. ká máa fi yẹn náà dágbére lórí ètò lẹ́nu. <laughs> ok ẹ̀yin dáàdì wa mm-hmm. ẹ jọ ẹ ṣe sílé ju bẹ́ẹ̀ ṣe síta lọ mm-hmm. torí mi lè ní kẹ́ ní àfàfù náà. bo ẹ jẹ́ kí ti ilé pọ̀ ọlọ́run gan ò fẹ́ bẹ́ẹ̀ ó ní kó má jẹ̀gùn mọ́yán. Hmm. àtowó àti tibítibí o ẹ jẹ́ kó pọ̀ lé ju ìta lọ hmm. ẹ mọ̀ pé ilé yìí náà lè máa dàgbà sí darúgbó sí bẹ́ẹ̀ ni a sign contract yìí pé di ọjọ́ alẹ́ ni o very soon sí gbogbo àwọn tá à ń sọ àwọn máa gbọ́ mo fẹ́ lọ márì wọ́n ti lọ wọ́n ti gba gbogbo owó yín ni wọ́n á fi tolé fún ọkùnrin tó ń fẹ́ lọ settle down pẹ̀lú àṣedàálẹ̀. so ẹ jọ ẹ bá wa tún lè ṣe o ẹ jẹ́ kó dùn mọ́lé dáadáa hmm. jù ta lọ. ó dùn mọ́lé dáadáa ó hmm. dùn mọ́lé ni o. ẹ ṣeun sísítà mi ẹ ṣe àdúpẹ́ ìyá wa ní kẹ́ jẹ́ kó dùn mọ́lé dáadáa ju tìta lọ kẹ́ bá a má máa gba èpè àìmọ̀dí <laughs> nítorí obìnrin tẹ́ ẹ̀ tọ́jú nínú ilé tẹ́ fi sílé náà hmm. tó ti bímọ bíi méjì mẹ́ta fún yín eléyìí tí ò tiẹ̀ tí ì bímọ gan-an bí ò fẹnu ṣe pé ṣèbò lẹ́lẹ́dà. Ah, ah. gbogbo ara gan ló ń ṣe pé ah, àtẹnu eh. títí désàlẹ̀ eh. tibitibi gan máa ṣe pé. bẹ́ẹ̀ ni eh, ó túmọ̀ sí pé ọ̀rọ̀ èpè àmọ̀dí tá a sọ yẹn ó sì ó bọ́ sójú ìlà ìyá wa ẹja ṣe báyìí níbo làwọn tí wọ́n sì fẹ́ pè yín tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ níbo ni wọ́n ti lè bá yín pàdé lórí àwọn social media. Instagram abobisne ni mo ń lò níbẹ̀. abobisne ẹ spẹ̀lẹ̀. A B O W B Y S N E H. Mm. Abobisne same name yẹn náà mò ń Facebook hmm. òun náà mò ń TikTok òun mò ń Instagram náà. ẹ ṣeun ẹ ṣeun sísítà mi ṣé ẹ ti rẹ́ nìkan tó sọ fún yín lẹ́nu pé ẹ rẹwà ṣá in a akóyin jẹ rush <laughs> eh, rush. àtúnṣe gbòòsà náà fún wọn kú mi o pé wọn kò tọ́jú mm-hmm. abọ bisnẹ o ipa ò ní pin o eh, dádì mo ti forúkọ bo ọmọ mi láṣìírí mm. ẹ ṣe ẹ kò ṣe takuntakun lọ́wọ́ máa ràn wá lọ́wọ́ bá a ti máa ń sọ pé àwa tá a máa ń eh, gbóhùn sókè fún àwọn ilé ìgbéyàwó àti gbogbo ẹ̀ iṣẹ́ gidi hmm. là ń ṣe nítorí pé all eyes on me a lot of people lórí títọ̀ wọn máa pé a tẹ̀ fẹ́ rí ilé abobi sinẹ́ bó ṣe rí ẹbí ẹnu ẹ̀ ló gbọ́rọ̀ ṣó ti ẹ̀ lọ́kọ ṣé kí òun náà tẹ̀ ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ṣó ti ẹ̀ ń ṣe ṣó ti ẹ̀ ń mọ̀ iṣẹ́ gidi là ń ṣe ọlọ́run àtúbọ̀ máa ràn wá lọ́wọ́ kékeré jimmy àsìkò àtàrí. kì í dùn kó pọ̀ o ṣókí báyìí òun náà ní ọbẹ̀ oge ẹ̀ ẹ̀yìn mo ti sọ fún yín pé atátó yọ̀ dùn irú gan pa lórí ẹ̀yìn náà mm. dẹ̀ ti rí láti ẹnu abọ́bí sinẹ́ kókó orí ẹ̀ tá a dì mú mm. ṣóńṣóńṣó tá a tẹ̀ jẹ́ kán sọ̀rọ̀ púpọ̀ lẹ́nu tá a dì mú lẹ́nu ní pé mm. ẹ̀yin dádì wọ́n ní kẹ́ ẹ ṣe púpọ̀ sílé ju bẹ́ẹ̀ ṣe ń ṣe síta lọ ní ti owó ni o àti ní ti bí ti bí ti bí bó ṣe jẹ́ nìyẹn o ọlọ́run á ṣe o ilé wa ah. ìdílé onílé ọ̀nà wa ní bàjẹ́ o kò sáṣí káfíńrà tayọ̀ pàdé <laughs> láàárọ̀ ọ̀la Yétúndé Adéyẹmọ Ayọ̀ngbéni lórúkọ mi ẹ pàdé mi lórí gbogbo ẹ̀rọ alátagbà mi lórí TikTok lórí Instagram at Ayọ̀ngbéni underscore alága ó ṣeun èkejì mi àsìkò sí mo ti sọ bẹ́ẹ̀ ló ń dùn mí bẹ́ẹ̀ ni àwọn ìbéèrè ah, yẹn ń wá sí mi lọ́kàn <laughs> láti máa béèrè lọ́wọ́ sísítà wa lórí ètò ṣé tá a bá tún pè yín wá lọ́jọ́ mi ṣe máa dá wa lóhùn. Ah, for sure ẹ ṣe ìyá wa ti ní àwọn nífẹ̀ẹ́ yín àwọn nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ láti wá máa bá yín sọ̀rọ̀ ní gbogbo ìgbà orúkọ tèmi ò tí yí padà Ọlá Ọ̀nàbàjọ́ ni mo jẹ́ ayálúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́tì yín gangan tí ó kọ́ mọ̀ tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀ gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá Ọ̀nàbàjọ́ Ọláwálé náà ni Ọ̀nàbàjọ́ Ọláwálé ẹ lọ tẹ̀lé mi lórí gbogbo social media handles mi Ọ̀nàbàjọ́ Ọláwálé tó bá jórí Kaftan television Yorùbá ló ti fẹ́ bá a sọ at Captain TV Yorùbá ẹ̀tẹ́ gbogbo èròǹgbà yín ṣọwọ́ ẹ̀tẹ́ gbogbo àtẹ̀jíṣẹ́ yín gbogbo ẹ̀ la máa rí tàṣí máa fún yín lésì tó dáa bá a ti wá sọ pé ìràtayọ̀ lápàdé àwa àti àlejò wa lórí ètò lẹ́ni ẹ sọ ẹ̀rọ ẹ̀yọ kan ọ̀rọ̀ ẹ̀yọ kan ẹ fi kí wọn pé ó dàbọ̀ ọ̀rọ̀ ẹ̀yọ kan fáwọn aráalé nípa ilé wa náà ni bóyá bóyá ẹ fẹ́ sọ fún wọn pé kíyàwó máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ni àbí kọ́kọ́ máa ṣe kí nǹkan ẹ ṣàṣọ̀rọ̀ ẹyọ kan ká fi juwọ́ sáwọn ará lé pé bàbá ẹ. gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ orúkọ tèmi ni Abobisne gbogbo ẹ̀yin daddies àtẹ̀yin mummies ẹ jọ ẹ máa kó ẹnu yín níjànú ẹ máa rojọ́ ara yín fún ẹlòmíràn o kò sẹ́ni tó nífẹ̀ẹ́ èèyàn kan dénú kò sẹ́ni tó like bí marriage yín ṣe especially ẹ̀yin tẹ̀ ṣe young àwọn kan wá wú ẹ̀wọ̀n ò rí ẹ má rojọ́ lé yín síta ẹ̀yin àtìyàwó yín nìkan ẹ tọ́jú ara yín ẹ fìfẹ́ bára yín lò kẹ́dẹ̀ kún fún àdúrà. Hmm. ẹ ṣeun ìyá wa wọ́n ní àjọbẹ̀là ó ti ṣe díẹ̀ nínú olè ẹ jájọ́ máa jù ú bàbá yìí. ètò ìjíròrò òwúrọ̀ ló